arábìnrin náà ṣe pè tó ní olóòtú Dúdúyẹmí ẹ gbà mí ó ti sú mi ẹ pé kí lobìnrin náà sọ hmm. nǹkan tóbìnrin náà sọ ni pé ọkọ òun lóòótọ́ Ọlọ́run bùkún ó ṣe pé ó ní jù lánìí jù àmọ́ Ọlọ́run bùkún àmọ́ lájọ tóun ti fẹ́ ọkọ òun òun nìkan lòun gbé gbogbo wàhálà bùkátà nínú ilé a máa raṣọ ní iléèwé ọmọ ni owó ọ̀nà ni gbogbo tó bá ti jẹ gbogbo tó bá ti jẹ inú ilé pátápátá òun lòun ń gbé bùkátà débi pé ọkọ òun bó ṣe lówó òun lọ́wọ́ tó kò fi kò tiẹ̀ fi mọ òun òun àtọmọ kò fi mọ bá ti dọ̀rọ̀ iléèwé dé á ní kó lọ bá ìyá wọn tó bá dọ̀rọ̀ ọ̀nà dé á ní kó lọ bá jíjẹ mímu gan á ní kí ìyá ìyá náà ní kó ṣáà máa ṣe gbogbo ẹ̀ pé ẹ̀yin olóòtú ẹ gbà mí ó ti sú mi kí ni ọ̀nà àbáyọ ẹ jẹ́ kí n mọ̀ ẹ bá mi sọ̀rọ̀ yìí fáwọn aráalé kan là mí lóye torí mi ò lè ọkàn mi ò lè gbé mọ́ gẹ́gẹ́ bí ọkùnrin tẹ́ mọ̀ pé níyàwó nulé lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ kalẹ̀ yìí kí lè rò wípé arábìnrin náà lè ṣe àti pé ìmọ̀ràn wo lẹ ní fún ọkùnrin yìí. torí yorùbá pọ̀ wọ́n ní ọkọ ni olórí aya ká má ṣe jẹ́ kí ìyàwó wa kó ṣe ẹ̀tọ́ tó yẹ ká ṣe tó tá bá ti ta ẹ̀tọ́ wa tíyàwó wa ti ń ṣe ẹ̀tọ́ nínú ilé ọkùnrin bẹ́ẹ̀ kì í ṣe ọkùnrin hmm. nínú ilé kò mọ ojúṣe ẹ̀ rárá ojúṣe ọkùnrin pọ̀ gẹ́gẹ́ bí aya nínú ilé obìnrin jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ bí ẹni tó jẹ́ pé àtó bá kù díẹ̀ káàtó ìyàwó mi ó lè bẹ kíni pé àkóbá ẹ dá sí pé kíní gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀tọ́ ọkùnrin nínú ilé gẹ́gẹ́ bí ọkọ gbogbo ojúṣe nínú ilé èmi ni ọmọ fẹ́ lọ léèwé àti mọ̀ pé ojúṣe ọkùnrin ni ọmọ fẹ́ ṣe gbá nílé ìwé ojúṣe ọkùnrin ni a fẹ́ sanwó ilé a fẹ́ sanwó iná a fẹ́ gbogbo ohun mèremère tó jẹ́ kọkùnrin tó bá ti obìnrin tó bá ti ọkùnrin tó bá ti fi ìyẹn sílẹ̀ tó ti jẹ́ kí obìnrin kó máa ṣe bẹ́ẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ kì í ṣe ọkùnrin ó kàn fi òru lásán ó kàn fi jẹ́ ọkùnrin ni torí pàtàkì lọ nínú ilé gẹ́gẹ́ bí ọkùnrin ó ní láti mojúṣe ọmọ fẹ́ ra ọmọ fẹ́ lọ léwe gẹ́gẹ́ bá ṣe mọ̀ ọmọ léwe máa wọlé ní àwọn kan ti wọlé ní èní yìí àwọn kan tún sì máa wọlé ní ọjọ́ tó ń bọ̀ so gẹ́gẹ́ bí ọkọ o ní láti ṣètò gbogbo nǹkan tí ìyàwó ọmọ nídìí gẹ́gẹ́ bí ìwé gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí nǹkan mèremère o ní láti ṣètò láti fún ìyàwó ẹ ní owó àwọn ọkùnrin yẹn máa sọ ní àwọn ò lè kó fún ìyàwó wọn tó tó ń bá kó fún ìyàwó wọn pé ó máa rẹ́ wọn jẹ tówó bá wà èmi bìí tówó bá wà kò sí pé ìyàwó rẹ́ ọkọ jẹ because nǹkan tí ọkọ tìyàwó ni tìyàwó tí ọkọ ni and then àwọn ọmọ tẹ̀ ti wá èwò tọmọ bá dẹ̀ ti wọ̀ wọ́n ní ó ti kúrò ní òwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn ọkùnrin a ní láti mọ ojúṣe gẹ́gẹ́ bí ọkọ owó iléèwé owó iná wọn ní àpò easy láti jọ ọmọkùnrin àwa náà mọ̀ pé kò easy ṣùgbọ́n gẹ́gẹ́ jùlọ ọkùnrin tó bá mọ ẹ̀tọ́ ẹ̀ láti ṣe nínú ilé gẹ́gẹ́ bí ọkọ ẹ rí pé irú ọkùnrin bẹ́ẹ̀ á máa ní ìlọsíwájú ìyàwó bẹ́ẹ̀ gbogbo inú ilé yẹn á máa tò gbogbo aṣọ kọ́ là ń sá lórùn àmọ́ tó bá fì síbì kan ìyàwó náà mọ̀ tó bá ọkọ mi kì í ṣèyàn bẹ́ẹ̀ pé àbẹ́yà owó sáfẹ́rẹ́ bẹ́yà ọjà ò yá ni ẹ jẹ́ kí n ran ọkọ mi ìyẹn ti yàtọ̀ but àwọn ọkùnrin tó yẹ pé wọ́n kọ̀ da gbogbo ẹ̀ lórí ìyàwó ó kù díẹ̀ káàtó hmm. lótú. ọkọ